وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي ألي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنكر السلام عليكم ورحمة الله تعالى وبركاته eléyìí ni ètò alhanifiyatu samaha èyí tí ẹwà ọlọ́wọ́n bá kẹ́ tí ó ní bàbá àwọn alhaji sọ́ọ́líù ọmọ yáyá kí ọlọ́wọ́n bá balẹ̀ ọlá kó bá wa kẹ́ wọn اللهم اغفر له وارحمه آمين ولجميع المسلمين آمين ètò wa yìí tí a pè ní alhanifiya ètò ń tẹ́ pé àní muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó sọ̀rọ̀ nípa rẹ̀ ní ahabbu din ila Allahi alhanifiyatu samaha afọwọ́ alimam bukhari rahimahullahu ta'ala nínú tí àwọn sahib bukhari wọ́n bá wá bá báàbù kan bẹ̀ pé ahabbu din ila Allahi alhanifiyatu asamaha pé ẹ̀sìn tí ọlọ́run ọba balẹ̀ kí ọlá ti fi ń nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ni alhanifiyatu asama ẹ̀sìn islam tó jẹ́ ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn tó mọ́kànga tó sì jẹ́ kìkìdá ìrọ̀rùn. afáwa alimami shatibi rahimahullahu ta'ala afáwa ibrahim bin musa alakhami al-Garnatiyu wọ́n sọ ní tura àwọn tó ń pè ní al-muwafaqat wọ́n waqad sumiya din alhanifiya lima fihi min wa at wọ́n ní wọ́n ń pè ẹ̀sìn ìsìláàmù yìí ní alhanifiya nítorí pé kíni lima fi imina tẹ̀síhìl tó pa àwọn ìrọ̀rùn tí ń bẹ nínú islam àti ìdẹ̀kùn. wọ́n ní pé anábọ̀wá ibrahim alayhi salatu wa salam ojú ọ̀nà wọn òun náà ní alhanifiya lọ́pọ̀ tó máa ń pa anábọ̀wá ibrahim alayhi salatu wa salam wọ́n máa pè wọ́n ní hanifan bẹ́ẹ̀ sẹ́yìn alquran alkarim ọlọ́run bọ́ba alikẹ́ ọlá sọ pé a'udhu billahi minash shaitonir rajim inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikin ọlọ́run ní anabi wa ibrahim alayhi salatu wassalam ummatan ọlọ́run ní òun gàgà fún ààrẹ ìjọ ni ìjọ ni fún ààrẹ nínú ìtumọ̀ tí àwọn onímọ̀ ọlọ́wọ́ ní anábọ̀wá ibrahim alayhi salatu wassalam kana ummatan qanita lillahi hanifa ó jẹ́ nìkan tẹ́ pé qanita ó jẹ́ dawamu ta'a ó máa ń ní ar-ruju' ila Allah subhanahu wa ta'ala ó máa ń darí lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá hanifa ó jẹ́ ẹni tẹ́ ó dájú kọ ọlọ́run ọba ó sì kẹ̀yìn sí gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba àlìkẹ́ ọlá ọlọ́run ọba balẹ̀ kẹlá yín ròyìn anúbíwá ibrahim alayhi salatu wasalam wọn kánà ummatan qanitan lillahi hanifa wa lam yakun minal mushrikin ọlọ́run náà dáná bíwá ibrahim kò sí nínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ rárá. eléyìí wá ní ojú ọ̀nà gbogbo àwọn ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala ojú ọ̀nà ànábì wa ibrahim yìí tó pé ànábì wa ibrahim alayhi salatu wasalam ó sì gbìyànjú gan ó dààmú láti pé kó yọ àwọn ìjọ rẹ̀ kúrò níbi tí ń jẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọba àdìkẹ́ lọ́dọ̀ apá Ibrahim alayhi salatu wassalam ó dínà ó ta kété sí tí wọ́n ń pè ní ẹbọ eléyìí fa tí ọlọ́run ọba àdìkẹ́ ti fi wọ́n ń ròyìn àníbi wa Ibrahim alayhi salatu wassalam. so bákan náà káfílẹ̀ máa pàtàkì oríire tí ń bẹ níbi ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala fún ènìyàn àbí fún lè mewu sí bẹ́ẹ̀ náà ló jásí pé ẹwọ́ làwọn bá tó gbé ètò ìkalẹ̀ lófin pé tó fi gbé ètò ìkalẹ̀ kó fi lè já àǹfààní kálukú lè fi sá kó níbi ìwà orun pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala. naam ń bẹ nínú àwọn tí wọ́n ti sáwájú nínú àwọn tí wọ́n jẹ́ni dáadáa bíi Luqman al-Hakim tó yẹ pé ọlọ́run lo Luqman al-Hakim yìí ọlọ́run lò ní fún àwọn ọmọ rẹ̀ àti àwọn kọ̀ọ̀kan nínú àwọn àlùmọ̀ rẹ̀ so láti fi ó yẹ wọ́n kù níbi ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọba àlìkẹ́ọ́lá èyí wa fasábà bíi tí ọlọ́run ọba àlìkẹ́ọ́lá tó fi gbé ànábì wa tó fi gbé aṣíwájú tó fi gbé ẹrú dáadáa ẹlẹ́sìn ọlọ́run dáadáa ni tó fi sọ di ẹni tó fi pé o kọ̀rọ̀ ọ̀parẹ́ tí wọ́n bá wà Al-Qur'an Al-Karim káwá lẹ́nu pé ẹbọ wà lọ́ọ̀yì tí yẹn bá jìnnà sí ẹbọ ọlọ́run máa ń lo ní sábà alayhi salatu wassalam ó jẹ́ aṣíwájú nípa tí wọ́n ń pè ní alhanifiya lọ́wọ́n pé hanifan ẹni tó dájú kọ ọlọ́run ọba ní ìfẹ́ kò kí ń ṣe ẹbọ ọlọ́run ọba nìkan ló fèsì níbi ìjọsìn rẹ̀ ó sì kọ̀yìn sí gbogbo tó wáyàtọ̀ sí ọlọ́run ọba àlìkẹ́ ọlá. afa àwọn ajábí nù akótó pé wọ́n bọ́ síbi afa àwọn ajábí nù Abdullah ìkànnì àwọn sọ̀hábà nù Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so afa àwọn yẹn wọ́n wọ́n pè wọ́n ní Iyad bin Himar al-Mujashi'i àdìsí ń bẹnu Sahih Muslim wọ́n ní àná Muhammad sallallahu alayhi wa sallam ń ṣe kútùbà ń jọ kan àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń sọ̀rọ̀ ninka hadis tani bin fẹ́ kà wa hadis kudsi ni anabi ni ala inna rabbi amaroni an uallimakum ma ja'iltum ó ní ọlọ́wọ́ bọ́ba alikẹ́ọ́lá ọba mi ó pa mí láṣẹ pé kí n kọ́ yín ní àwọn nǹkan kan tẹ́ ẹ jálá ìmọ̀kan pa rẹ̀ tí ò yé yín mimma allamani yawmi hadha ní òní olóòní yẹn lọ́wọ́ nǹkan mi ní ìpẹ́jọ́ tí ọlọ́run àná Muhammad sallallahu alaihi wasallam ṣe kútùbà lọ́wọ́ yẹn lọ́lọ́run fi ìmọ̀ yẹn máa ní lọ́lọ́run kọ́ àná Muhammad ní ìmọ̀ yìí. أن كل مال نحلته عبدا حلال أنا محمد صلى الله عليه ó ní Ọlọ́run bá ń sọ ni Ọlọ́run gbogbo dúkìá tí mo fún àwọn ẹrú mi tí mo halal aláàlì ni halal ni gbogbo ẹ̀ kìí ṣe haramu wà inni khalaqtu ibadi hunafa nígbà tí sì dá gbogbo àwọn ẹrú mi yányá mo dá wọn ká máa jẹ́ hunafa lẹ́ni tí ó dájú kọ ọlọ́run ọba lẹ́ni tí ó jẹ́ni tí ó mákagákò níbi ẹbọ pẹ̀lú ọlọ́run ọba kullahum gbogbo yányá wà innahum atatuhum shayatin àmọ́ ṣètọ́n lọ́wọ́ bá wọn fatalatuhum an dinihim ṣètò yẹn lọ́wọ́ wa yọ wọ́n kúrò níbi ẹ̀sìn wọn tí ọlọ́run bá ọba àlìkẹ́ ọlá tẹ́kọ̀ dáwọn lérí rẹ̀ tẹ́kọ̀ wọn ni fitrọ̀ tọ́lọ̀ dọ́mà ọmọ anábẹ́ àdámà lérí wa harramat alayhim ma ahlaltu lahum ṣètò yẹn ni wọ́n ń sọ gbogbo tí mo ṣe ní aláàlí fún wa so ọwọ́ sọ́ dìbò fún wa wa amaratuhum an yushriku bi ma lam unzil bihi sultana ṣètọ́ yẹn wá ń pa wọ́n láti pé kí wọ́n ṣe ẹbọ pẹ̀lú ìmí ọlọ́run ọba kí wọ́n wọ ogún pẹ̀lú ìmí ọlọ́run ọba kí wọ́n gbé ẹ̀tọ́ ìmí ọlọ́run ọba fún nǹkan mi maalam unzil bihi sultan tí èpè mi mo pàṣẹ wípé ọyá ẹ máa pè àwọn nǹkan wọ̀nyí ẹ máa pè wọ́n pẹ̀lú mi ẹ máa pè wọ́n tó bá ti ń pè mí ẹ lè máa pè àwọn nǹkan wọ̀nyí náà. naam sábà wa níbi wa Ibrahim alayhi salatu wa salam tẹ́pọ̀ náà ni ànífẹ́yì sábà wa níbi wa Ibrahim alayhi salatu wa salam a rí i pé bí mo ṣe sọ síwájú ó jẹ́ ẹni tí ọlọ́run ṣe ní ìyẹn gíga tí ìrántí rẹ̀ tí sì tún bẹ títí títí di kíni títí ń bẹ títí àsìkò yìí títí bẹ lọ láyéláyé tí bàtà yóò fi ní jáyé mọ́. bẹ́ẹ̀ wá níbo Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ fa tí ọlọ́run fi ṣe àgbéga fún Muhammad tọ́lọ̀ fi gbé okùn Muhammad sallallahu alayhi wa sallam kúló fi gbéga kò sí nǹkan fàájú pé àná Muhammad sallallahu alayhi wa sallam kò sí tóun náà ń pèpè sí ni pé má ṣe ogógún pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run nìkan ni kò jọ́sìn fún sin ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó má ẹ̀tọ́ ọlọ́run ọba yẹn ọ̀bọ̀lọ̀ gbé fún kankan míì so náà afáwa Luqman al-Hakim tí mo rí fà sọ ọ̀rẹ́ rẹ̀ kan ọlọ́run ṣe àgbéga fún lọ́dà pé ó ní tó ń pè ní amánàtìlẹ̀ ẹ̀míyà kéèyàn ní bàbá ń fipamọ́ kéèyàn jẹ́ ẹni tó jẹ́ lódodo kéèyàn ní òdodo àmánà nípa ní téèyàn bá kọ́ lọ́dọ̀ àwọn àfáàyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ àfà láwùjọ ọmọ ipe kéèyàn ṣe ogun pẹ̀lú ọlọ́wọ́n ọba kéèyàn gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún nǹkan mi ọmọ pé ẹbọ ọmọ pé ó léwu ó ba àlìkìyàmọ̀yàn jẹ́ ó sọ èèyàn délé rí ibú ó sẹni ó sọ èèyàn dẹni tí ò ní jọ tí ò ní ní àtìbọ̀tán àmọ́ nítorí ayé nítorí owó torí ipò ó sì sèkìnnì yóò sì wà dákẹ́ kò ní sọ òdodo fáwọn ènìyàn. Luqman al-Hakim ẹnjọ ẹni tó ní àmánà débi pé látara bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́lọ́bà àwọn àfa wọn tí wọ́n jẹ́ àwọn aṣíwájú wọn ẹ̀kọ́ yẹn Luqman al-Hakim wọ́n tẹ̀lé ẹ̀kọ́ yẹn wọ́n tẹ̀lé ẹ̀kọ́ yẹn ló pé Luqman al-Hakim ó pe ọmọ rẹ̀ kalẹ̀ ó pe ọmọ rẹ̀ kalẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe kínní ó bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí fún un sọ́ọ̀tù Luqman ó bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí fún Luqman al-Hakim yìí kó tó di pé ní ìbọ́ sínú wáàsí tí Luqman al-Hakim sọ afáwà jábìn Abdullah radiyallahu anhu wọ́n ń sọ pé inna Allaha rafa'a Luqman al-Hakim ọlọ́run gbé Luqman al-Hakim ọlọ́run gbéga bí ikmati pẹ̀lú ọgbọ́n tọ́lọ́mbùn wọ́n ni fàrọ̀ áwù rajulun ọkùnrin kan wáá gbíjọ kan kana ya'rifuhu qabla dhalik ó ti mọ̀ síwájú ìjọ tó rìn ó ti mọ̀ tẹ̀tẹ̀lẹ̀ faqala alasta abdan alasta alasta abdan bani fulan alasta abda bani fulan ṣe lórí wọn ni ẹrú àwọn alágbájá báyìí báyìí báyìí alẹ́bí kún tàtẹ́rù á bil ams tó pé òun lánàá tẹ̀tẹ̀lẹ̀ ọ̀jẹ́ ẹni tí ó máa ń dẹran jẹ kọ́lá bàlá lùkùmọ́nù làákí wọn ni bẹ́ẹ̀ ni mí náà ni ọkùnrin yìí sàn bẹ̀rẹ̀ sí ní sèmọ̀ wọn ni fama balaga bika ma arọ kí ló sọ di bó o ti wà lónìí ọ̀rọ̀ rẹ̀ ń sìn ẹ̀ lé mà Luqman Hakim ní kọ́dà wò lọ kọ́dà wò lọ́wọ́ bá ní wà á dá òlì àmàna àti pé èmi mo jẹ́ nítorí pé ó ní àmàna púpọ̀ kéwù tí mo kọ́ àwọn eh, ìmọ̀ tí mo bá lọ́dọ̀ àwọn anábì Dawud alayhi salatu wasalam àtàwọn anábì ọlọ́run bá tó síwájú Dawud alayhi salatu wasalam gbogbo ẹ̀yẹ́yẹ́ lèmi ọlọ́run ní kí máa lò á òlì àmàna ń kọ́yàn ìyìn sí kí wàtíjùkú hadith bákanáà ìdodo òdodo ọ̀rọ̀ pọ̀ fún mi púpọ̀ mo jẹ́ ní kí mọ́ ń sòrodo wàtọ́rọ̀ kí máa la yà àní ni bákanáà mo wá jẹ́ ní tẹ́lẹ̀ pé n tí ò sí kí ni n tí ọkàn mi mi dá sí. lùpọ̀n al-Hakim tá sọ ìta ìpọ̀ ọ̀hún gbé gálátara tawhidi lọ́tà tó dún lérí ẹ̀sìn al afáwa Mujahid Jabri rahimahullahu ta'ala nínú àwọn wọ́n ròyìn wọn habdan habashiya ẹrú kan ní tọjọ ọmọ habasha ethiopia ọkùnrin tó wà ń sọ yìí wọ́n ní gẹ̀líbọ́ ṣàfàtẹ́yìn ó jẹ́ tí ètè rẹ̀ nípa ètè rẹ̀ bákan tó bá wọ àwọn gìgísẹ̀ méjì báyìí ọ̀yà pàṣírà báyìí ni ẹ mọ̀ pé bọ́lọ̀ ṣe délé gìgísẹ̀ rẹ̀ lọ́lọ́tọ̀tọ̀ subhanallah bọ́lọ̀ ṣe dá máa wọn qadiyan ala bani Isra'il ó padà wá di ẹni tí ń jẹ́ pé adájọ́ lórí àwọn bani Israel, kò sí tó fà fún ju pé tó fi di pọ́lọ́n wá fi okọ̀ rẹ̀ sínú kíni o nínú Al-Qur'an Al-Karim tó fi ní sura Suratul Luqman tó pé ó jìnnà sí ẹ bọ́ lópin lónìí táwọn náà bá wo àwùjọ wa a rí i pé nínú tó lu ìgboro pàjù subhanallah ní gbogbo ibi sí èèyàn ti máa ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ọ̀rọ̀ ayé náà ni ẹ̀rí pé ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ẹbọ ni ọ̀rọ̀ ipa nǹkan nípa Ọlọ́run ọba ni ọbẹ̀ ìlẹ́dọ̀ láwọn àfà pápá bá sọ̀rọ̀ yọ ọ̀kan báyìí ẹ ti máa gbọ́ ẹbọ ẹgbẹ̀rún bẹ́ẹ̀ subhanallah torí pé àwọn àfà wọn fẹ́ kán kọ́ yẹn ní ẹ̀sìn ni bí Lukman al-Hakim bó ṣe kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀sìn bó ṣe kọ́ àwọn ìjọ rẹ̀ ní ẹ̀sìn tẹ́lọ̀ wọn á lo eléyìí láti jásí pé ó jẹun tó ní ìbùkọ́ òdìkìrì eléyìí nínú àwọn kéèyàn ní àtibọ̀tán àrè kéèyàn ní ìyẹn láti tọ́ dáa eléyìí wà nínú àwọn oore tọ́lọ̀ máa fi ń fi tàwíìdì ṣe fún yàn ìjìnà sí ẹbọ pẹ̀lú ọlọ́run bá àìpa nǹkan mi pẹ̀lú ọlọ́run bá ọlọ́run máa ń lò ní sábà bí láti ṣe àgbéga fún yàn. ká nínú àwọn ènìyàn tó ti tún wá síwájú gan tó ṣe pé wọ́n kọ́kọ́ tàwíìdì ẹ̀sán níbi wa Ibrahim alayhi salatu wa salam alhanifiya tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun náà ni ihun tí wọ́n bá lásìkò yẹn wọ́n sì ń rẹ̀ ẹ̀sìn yẹn lọ́wọ́ an fẹ́ kankan ní abu anas abu Kais bin anas abu Kais bin anas ọkùnrin yẹn nínú àwọn kòrẹ́ṣì ni ọwọ́ àsìkìní ọ takété sí àwọn kòrẹ́ṣì látara kìíní nítorí pé kìíní wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba wọ́n ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba wọ́n ń gbé fún nǹkan mi ó takété sí wọn kò bá wọn ṣe. náà pẹ̀lú pé àwọn onímọ̀ ni pé kódà ó ní kí wọ́n kọ́ mọ́sálásí kan wọ́n kọ́ mọ́sálásí fún un bíi pé àwọn tó bá jẹ́ obìnrin tó bá ń ṣe nǹkan aládàá rẹ̀ wọn à ní wọbẹ̀ bákan náà ọkùnrin tó bá súnmọ́ ìyàwó rẹ̀ tí ò tí ìwé dáná bá kò ní dibẹ̀. ó pa àwọn kòrèṣì ó pa àwọn tìrì pé wọ́n ní pé ah, a'budu rabba Ibrahim èmi ń tèmi ẹ̀sìn àmì Ibrahim lèmi ò máa ṣe ẹ̀sìn yẹn lèmi ó sìn ìní pa nǹkan kan mi pẹ̀lú Ọlọ́run bá subhanahu wa ta'ala. náà alfa ń sọ ọ̀rọ̀ dẹ̀kẹ́ pé pa nǹkan ní pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n tààlà kó tó di pé mò ń bọ̀ àti bẹ́ẹ̀ kí tó dákọ̀ àwọn míì náà ọkùnrin tó ń sáà ìdáti ìyáàdí ó wà nínú àwọn tẹ́lẹ̀ sí pé àwọn náà wọ́n bá dáwà níbi wa Ibrahim alayhi salatu wassalam so ní pé wọ́n ní àwọn kútùbọ̀ tẹ́lẹ̀ pé ẹni tó bá lọ sí ilé kí tó bá kábí mọ́lá yóò mọ ọba àwọn kútùbà yìí tó lásìkò. náà bákan náà ẹnìkan tó ń pè ní Suwaid ibn Amir al-Musalaki òun náà ọlọ́run ló tawhidi láti ṣàgbéga fún ọkọ rẹ̀ ń sẹ́kù dòní táwọn yẹn bá ń sọ̀rọ̀ àwọn aládàbà ń sọ̀rọ̀ rẹ̀ kò sí tó bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ní gbàsíwájú kí Muhammad sallallahu alaihi wa sallam kó dé wọ́n máa rí fà sọ̀rọ̀ rẹ̀ kò sí tó fà ju kí ni òun náà haqqaqa tawhid lọ ọlọ́run wá fún ní ibqa'u dhikri ibqa'u dhikri ọlọ́run fún àti bọ̀tọ́ dáadáa ọlọ́run kò ní àṣẹ́kù ẹ̀yìn rẹ̀ ọlọ́run kẹ́yìn rẹ̀ kó sì kíni kọ́ dá ó ní ìrántí tọ́ dá. àwọn náà ni amẹ́rù bọ̀rọ̀bọ̀rọ̀bìl adwani àwọn èyí náà wà nínú àwọn tó ṣe sí pé subhanallah wọ́n ní àwọn ọ̀rọ̀ tó dáa tó ń lọ́wọ́ tó dá tó pọ̀ ọwọ́ tọ̀hídì tó jẹ́ pé ó jẹ́ kéèyàn máa yí pé èèyàn máa ń jìnnà sí ẹbọ ni gbogbo eléyìí náà ń kọ́ eré pa dáwà ànábì Ibrahim aleyhi salatu wa salam pé ẹ má lò pàrọ̀ má lò ń dé má ṣe kankan ọlọ́run ọba nìkan ni ọmọ tó bẹ bẹ ọlọ́run ọba ọlọ́run ní ọbẹ̀ má bẹ kankan mí má máa pe ọlọ́run ọba tán tó tó àlòtún ṣe kí ni o tún pe yáyà ṣe náà ni ó pè. ànábì wa ah, ànábì Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run ọba balikẹ́ọ́lá ó ní walaqad istafaynahu fi dunya ọlọ́run ní asa anabi wa ibrahim asalisa láyéyàyín wa innahu fil akhirati lamina salihin ọlọ́run tó ní bá tó lọ́jà kìámù gan nínú àwọn ẹni rẹ látún símá olùkókò gbẹ́ni tó wá fẹ́ jẹ́ ẹni ẹ̀sà tó fẹ́ wà nínú àwọn ẹni rẹ wallahi gbọdọ̀ jìnnà sí à ń polówó ẹbọ à ń polówó ẹbọ ẹbọ náà kàlí subhanallah ètò ní ṣe pẹ̀lú àwọn à ń pọ̀fọ̀ ní subhanallah mùsùlùmí gbọdọ̀ jìnnà sí kèé ṣe ojú ọ̀nà mùsùlùmí rárá àyọjú náà ni. bẹ́ẹ̀ sì ni nínú sunan muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan bẹ́ẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ subhanallah tó ṣe gbogbo ń tọ́ fẹ́ kí ọ̀fọ̀ tó ń pa kó ṣe wàláyé ń bẹ̀rẹ̀ sunan muhammad sallallahu alayhi wa sallam àwọn àdúrà ń bẹ ọlọ́run sàgbéga fún un látara pínpín ni àwọn náà wà lérí dáwà níbi wa Ibrahim alayhi salatu wa salam so gbogbo àwọn níbi ọlọ́run báyá yá àyà hànífíyà yìí òun náà ni wọ́n gbéra ní wọ́n gbéra wọ́n tó fi dé àná Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run á sọ fún àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam al-Qur'an al sọ́tàn Luqman al fún subhanallah ọlọ́run ní أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا لقمان الحكمة أولنا ولوما عفون لقمان عفون alhikma ọgbọ́n anishkulilayi anishkulilayi pẹ́kọ́ lukman alhakim kó ma sí kíni kó ma dúpẹ́ fún ọba wọ́n ma yashkur ẹni yóò ti bá ń dúpẹ́ fún ọba tí ó ṣe pẹ̀lú ọba tó ń gbẹ̀ tọ́lọ́ba fún ọba fa innama yashkur li nafsihi ìwọ̀n báwọn fa innama yashkur li nafsihi ìwọ̀n báwọn ń dúpẹ́ fún ara rẹ̀ náà ni ọmọ nkáfàr ẹni tó wáyà kẹfẹ́ rí pẹ̀lú ọba fa inna Allaha ganiyyun hamid ọlọ́run ọba yẹn ọbọ lọ́rọ̀ ni ọbẹ̀ lẹ́yìn ni ọbọ tí yẹn máa ń yẹn ni. ọlọ́run ọba balẹ̀ kọ́lá wa idh qala Luqman pé wa ní Muhammad sallallahu alaihi wasallam wọlé kí nígbà tí Luqman ti ń sọ libni ti ń sọ fọmọ pé wà wúwa ya'iduhu ya bunayya ìgbà yẹn ń ṣe wá àti fọmọ rẹ̀ ọwọ́ pé ya bunayya mo pè wọ́n mi la tushrik billah ọ̀ gbọ́dọ̀ mi pẹ̀lú ọlọ́run ọba o ọ̀ gbọ́dọ̀ ọlọ́run ọba ọ̀ gbọ́dọ̀ gbé ẹ̀sọ́ ọlọ́run ọba fún nǹkan mi inna shirka la bin min azim torí pé ìwà orogún ìgbé ọ̀tọ̀ ọlọ́run ọba fún nǹkan mí àbòsí ńláńlá ni ọlọ́run ọba wa ń sọ yẹn pé wassayna al-insana biwalidayhi ọlọ́run náà sọ àsọ́ọ̀lẹ̀ tó dá fún mi nìyà biwalidayhi pé kó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ hamalatu ummuhu wahnan ọlọ́run náà àwọn òbí rẹ̀ wọ́n gbé pẹ̀lú wàhálà wọ́n gbé ìyá rẹ̀ sí gbé pẹ̀lú wàhálà aláwọ̀ àìlè wàhálà wa fisaluhu fi amin bákan náà tí wọ́n á ní ìgbà tó di lẹ́yìn ọdún méjì ìyá yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ó bẹ̀rẹ̀ sí ní gba ọ̀yàn lẹ́nu rẹ̀ ó bọ̀yàn lẹ́nu rẹ̀ ẹ̀wọ̀n ọdún tí ó yọ fi wo wàhálà tó fi wo yín tó fi ṣe wàhálà tó fi ń ṣe wàhálà lé ọmọ subhanallah nípa obìnrin bẹ̀rẹ̀ sí dáadáa sóbì yàn ọlọ́run kò abẹ̀rẹ̀ sí dáadáa sáwọn òbí wa ẹ̀yìn lẹ́yìn lẹ́yìn kíni lẹ́yìn tí ń jẹ́ pé ọbọ̀lọ̀ ṣe pẹ̀lú ọlọ́run ọba ọbọ̀lọ̀ wá ṣe dáadáa sáwọn òbí rẹ̀. naam ọ̀run ni òbí rẹ̀ ilayya al-masir ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́pàdà sí kíni lẹ́pàdà padà sí. wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm ọlọ́run wa ń Allahu akbar lùgbọ́n al-hakim ń sọ fọ́ọ̀mà rẹ̀ pé tí àwọn òbí rẹ méjèèjì tí wọ́n bá ń sọ fún ọ pé kó o ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó ń bọ ọjà tó ń dààmú rẹ wípé ọbọ̀ lọ ṣe pẹ̀lú ọlọ́run ọba ọbọ̀ pẹ̀lú àtúntì ẹ̀rùn máa ọ̀bọ̀lọ̀ tẹ̀lé wọn. ààbùn pékeré wọn náà tó yọ pékeré yìí o a kìí ṣe ètò kò lẹ́tọ̀ ìjọsìn ọ̀bọ̀lọ̀ sí kí ọ̀bọ̀lọ̀ tẹ̀lé wọn o. wa sahibuhuma fi dunya ma'rufa ọlọ́run bàbá àlìkọ́ ọlọ́run kò wá ṣe dáadáa sáwọn méjì yẹn láyé yàyí kò ṣe dáadáa sí wọn tó yẹ kó pé náà mọ nínú ọ̀rọ̀fọ̀ nínú àṣà pé dáadáa ni ṣe sáwọn òbí yẹn ní ìtọ́ba ti ta ku ṣèré ọlọ́run ọba wo tí ò sí àdéhìí tó sọ pé ọ̀bọ̀lọ̀ ṣe níbẹ̀ ọlọ́run ni wà tẹ́bẹ̀ sabila man anaba ilayya so kọ́ wá sí kí n kọ́ tẹ̀lé ojú ọ̀nà ẹni tẹ́ pé ó gún líwọ́sọ̀lẹ̀ mi ọlọ́run ọba pẹ̀lú pé ń sè mi ọlọ́run ọba kò sí nǹkan kan ọlọ́run ni ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun ọlọ́run ni èrè ọ̀dọ̀ mi ọlọ́run ọba lẹ́ sí yóò wá máa fún in taku mithqala habbatin min khardal tó ẹ pé abálọ̀rí dèdè òṣùwọ̀n kan nínú àwọn oró ọkà bàbà fatakun fi saqra ọwọ́ lọ wà nínú àpáta áwòfin samawat àbọ̀ wà nínú àwọn sọ́mà lọ́wọ́ àwọn sọ́mà áwòfin ard àbọ̀ sì wà nínú ilẹ̀ ẹlẹ̀ yá ti bí Allah ọlọ́wọ́ bàbá kẹ́ọ́lá yóò mú àwọn nǹkan wa inna Allah latifun khabir ọlọ́run ọba yẹn ọba aláàánú ni ọba tí máa ń fún yàn ní làbáyé mọ́tò yẹn ṣe ni. a rí pé gbogbo eléyìí kò sí nǹkan tó fa tí Luqman al-Hakim tó fi di ẹni ńláńlá tó fi di ẹni tí ọlọ́run ọba sọ̀rọ̀ tala tó fún ní síwájú al-Qur'an al-Karim bíi pé ó jìnnà sí tí wọ́n ń pè ní orogún pẹ̀lú ọlọ́run ọba ọba àlìkẹ́ ni pé ní kódà àwọn táwọn dáhùn ní muhammad sallallahu alayhi wa sallam ẹ̀bọ́n bẹ́ẹ̀ bí bá tó ti pé alákìyèsí rẹ̀ subhanallah kí n fún wa ní ìsàmpù kan láwọn táwọn jálàfà subhanallah tó ti pé látara pé àwa náà kéwú a rí pé ee eh, apàdà mọ̀ yín pé ee eh, ilé ìléwu àtìbọ̀lọ̀ mọ́ sọ́fà àwọn ènìyàn láti lè fi sàánú àwọn èèyàn tó di pé téèyàn bá fi lè bá ẹ bọ pẹ̀lú ọlọ́run bá tó fi lè gbé ẹ̀tọ́ ọlọ́run bá fún nǹkan mi wallahi èrè àdéhùn faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ọlọ́run ní ẹni yóò tó bá fi lè ṣe ẹ̀wọ̀ pẹ̀lú ọlọ́run ọba tó gbúrò ẹ̀tọ́ ọlọ́run fún nǹkan míì fẹ̀yìn náà ọlọ́run ní òun sì ṣe kí ni o ọlọ́run ní àlìjẹ́nà ti dèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ kọ́lá ibi tẹ́ni wọ́n dé sí inú náà ni ọlọ́run ni wọ́n máa lè rọ́ọ̀lì mìíràn mìíràn àǹsọ̀ ọ̀run tó bá dá kìí àmọ́ kò ní sẹ́ni kankan tó yálà àánú tí ó wà dúpẹ́ dàpọ̀ mo fẹ́ sípẹ̀ mo fẹ́ ràn lábáyá lọ́wọ́ mo fẹ́ yọkùn wàhálà kò sí ẹni náà àwọn èèyàn tàkété sí ni pé ah eléyìí tí ò rí ìrètí tó kọ ó wà láyé kọ wá Ọlọ́run bá sì ń bó yẹ bó ṣe yẹ ẹbọ lọ wá fi gbẹ̀yàn ayé rẹ̀ áà ah, àlè débẹ̀ àwọn èèyàn débẹ̀ wọ ẹbọ ni pé ká kété sí ibi má débẹ̀ ẹbọ ní jẹba wọn. tó ní pé nínú àwọn ẹbọ tí wọ́n ń bẹ ní àwùjọ tó pé kọ́ ẹ̀ka jìnnà sí ẹbọ ní náà ní bẹ subhanallah àwọn Kùránì táwọn ń kalako ju àwọn èèyàn wọ́n tún sọ kínní wọ́n tún fi ẹbọ ká máa ka alukur'an kẹrin ká máa jẹ subhanallah ká máa gbà pẹ̀lú pé àkídà pé kì í bá ṣe ń jẹ wọn náà máa ṣe kí ni yóò jẹ kí bùkátà wa bíyà ká máa láfúrútì pé bá ṣe ń wọn ló ni yóò jẹ ká subhanallah tó ká wẹ́fẹ́ fẹ́lẹ́ ìjọ. ṣùgbọ́n kan náà ìbẹ́ nínú àwọn yasin tó yasin táwọn ká tábàlá ń sàdúrà náà a máa ṣe kí ni àdìbílẹ̀ yàrá ọkọ̀ yá ìlú subhanallah à ń pe yàrá ọkọ̀ yá ìlú tó pé kí ni abúlé ọmọ tó ń pè ní àwọn ìbádà kéèyàn máa pe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba wallahi alazim ẹ̀bọ ní pẹ̀lú ọlọ́run ọba bí ọkọ̀ tó wá rẹ́ nìkan tí wọ́n ń pe ògún tí ń pọ̀bà tọ́lá eh, tí ń pe nǹkan mí àná ah, ah, ẹlẹ́bọ ni wọ́n yóò ó ah, lè pẹ̀lú ọlọ́run ọba tí kò bọ̀rọ̀ pé àná Muhammad gan sallallahu alaihi wasallam nítorí nílùú pé kò sí kọ́ tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam kò sí súnà rẹ̀ ọ̀bọ̀rọ̀ pé àná Muhammad sallallahu ẹ máa pè wá ọkọ̀ yá ìlú arúwà bílà arúwà bábílà sádà bílà sádà bábílà gbogbo nǹkan báyìí wallahi alazim à ń sàánú ara wa láfi ń ṣe eléyìí fúnra wa kò sí láfẹ́ gbà ń bẹ̀. tuntun kí n tẹ́lẹ̀ báyìí à ń wà lérí ẹ̀sìn ànífíà ẹ̀sìn Islam ẹ̀sìn sọ́jà kìkìdá àrọ̀rùn tó tún wá fara nira rẹ̀ tó bọ́ra kìámọ̀ tó tún wájẹ́ sọ́wà bí wàhálà tó gbáyé ṣe tó dálẹ̀ fún ara rẹ̀ wọn tó tún wájẹ́ wọ́n tún wá débi pé àwọn afáàná láti máa rí tó láwọn fẹ́ sógun fẹ́ fún yàn subhanallah òun náà lọ́ba yàn ṣe fẹ́ráàkù àfáàná ló bá yàn ṣe fìràkù kí ló fi ṣe náà subhanallah aya kò hánà náà ló ti bẹ̀rẹ̀ sí eléyìí náà ìsọ̀ndẹ́lẹ́rì gbú ni bákan náà ògùn fẹ́ subhanallah fúnra tó máa rí àwọn afá tó lóun ṣe wá sí subhanallah tó máa ní wà lọ́kọ́ ìtò àlékà mahabata mi ní yóò wúfùrù nǹkan tó à iná ni wọ́n bá débẹ̀ àwọn afá bá débẹ̀ àwọn afá bá débẹ̀ ayé dalil níbo ti rí ẹ̀rí náà kwan karim níbo ti rí súnmọ́ ní muhammad sallallahu alaihi wa sallam lọ́kọ́ ìtò àlékà mahabata mi ní kí wọ́n ní ká bomi mu lójú káwa ní káwa àbí kọ́ọ̀fù lójú káwa láwa sọ pé àwọn afẹ́ kókọ ọkọ àtìyàwó síbẹ̀ wallahi ìdánì pẹ̀lú ọlọ́run bá tó pé kí ni ògùn fẹ́ kọ́ ọmọ wa kọ́ nìkan fẹ́ràn rẹ ẹ̀tọ́ ọlọ́run bá ni ọlọ́run ni máa ń darí ẹ̀mí sọ́dọ̀ àwọn èèyàn ọlọ́run ló ní kọ́ darí ẹ̀mí sọ́dọ̀ èèyàn yẹn fi tipa ṣe ìfi tipa ṣe ẹbọ ní pẹ̀lú ọlọ́run ọbọ ìmọ̀ ọjọ́ pẹ̀lú bá bẹ́ẹ̀ náà ń yẹsẹ́ wò subhanallah inú àwẹ̀ yẹ lómi tó náà yẹsẹ́ wò wallahi ìlàbẹ́ abọ́lọ̀ sọ́dọ̀ bá lànà ara wa mùsùlùmí bọ́lọ̀ jìnà sí àwọn kan báyìí ìtọ́ ìpínlẹ̀ àti àmọ̀ ìyàjẹ́ ni. bí èlò náà yóò rí bẹ́ẹ̀ tó èlò wọn fẹ́ gbà fọ́dà kan fọ́n billions wallahi ìlàbẹ́ nǹkan ó kéré sí àdánwò tó bẹ́ẹ̀ rà fúnra rẹ̀ musulmi bẹ segin ni o bẹ jina sọ àwọn ilé bákan náà ń so nǹkan rọ káàkiri subahana la ń fi pawó sára ani muhammad sallallahu alaihi wa nìkan ó fi pàrọ̀ sí japa àdébìnrin làwọn mẹ́ta wà àrí ìta àbá má afláhta abadan tọ́wọ́ fi lè kú tẹ́lẹ̀ ìgbà wà láàárẹ̀ á kò lè làwọ́ níbi pé ànífíà tó sàmà kò sí nǹkan kan tí ó fẹ́ sàlàyé fún wa ju pé kí ni bá a ṣe jìnnà sí ní tí wọ́n pè ní ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tá a sin ọlọ́run ọba lọ́kàn ọkọ̀ tó tá a ní pa nǹkan kan ní ìpapọ̀ mọ́ eléyìí ni tí àdínà program wa yìí Al-Hanifatu Sab'a tí ń pèpè sí nìyẹn wọ́n ní pé láàrin bí ìṣẹ́jú kan sí méjì bàbá rẹ̀ nìkan tó bá fẹ́ tó gbalaka pèsè yẹn tó náà ni pé ẹ̀rọ ọlọ́run ọba tí ó ṣe tó sponsor program yìí ó ní bàbá àwọn alhaji sọ́ọ́líwù ọmọ yáyá dansáyà ọmọ bàbá rẹ̀ kíọ́lá kó bá wa kẹ́ wọn kó bá wa ṣàforíjì fún wọn subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi صلوا على النبي الكريم صلى الله عليه وسلم قل سنجا قل الصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم